tí í ṣe ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala yaqub bin ishaq bin ibrahim alayhimu assalam tábàwò ìbẹ̀rẹ̀ àyà yìí ọlọ́ba sọ pé ya bani isra'il òkúrò ní mati allati an'amtu alaykum ẹ̀yin bani isra'il ẹran sí ìdẹ̀kù ìkẹ́ èyí sí èmi ọlọ́run ọba tí mo ṣe fún yín ìkẹ́ yẹn ọlọ́ọ̀bá tó wá ń ka ìkẹ́ tó ṣùgbọ́n bá ní Israel àti àìmoore wọn ọlọ́ọ̀bá ń kà á fún wa láti bí àyà bí ṣébi tàbí fọ́ọ̀kọ́ tọ́lọ́n tó sọ pé yá bá ní Israel òzùkúrò ní mẹ́tì allati an'amtu alaykum wa anni faddaltukum ala al-alamin ṣe tàbí fọ́ọ̀nà láti bí àyà bí fọ́ọ̀tì ọlọ́ba ní ibà ní Israel ẹran ti èké mi ọlọ́run ọba èyí tí mo ṣe fún yín àwọn tí ọlọ́run ọba ń dojú ọ̀rọ̀ kọ òun náà ni àwọn Yahudi ayé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam lásọ pé alqaida òfin òun pé ànímọ̀tò alẹ́ àbá ìkẹ́ tọ́lọ́wọ́ bá ṣe fún àwọn bàbá ẹni ní ìmọ̀tún alàlẹ́ àbùnà ìkẹ́ yẹn náà yóò dórí àwọn ọmọ nítorí pé kò túbọ̀ ó sì máa sọ nípa àwọn ọmọ tí wọn ní kí wọn kí àwọn bàbá wọn sọ ẹni tó bá sọrí fún bàbá ẹni ó sì sọrí fún ni tọ́lọ́wọ́ sọ pé yá Bani Israil ẹ̀yin Bani Israil òzùkúrò ní má ti alẹ́ ti àná àmútọ́ alẹ́ fún àwọn àkẹ́yìí tí mo ṣe fún yín pẹ̀lú mílíọ̀ àmọ̀ òpé ṣe bí àwọn bàbá ńlá wọn ni bẹ́ẹ̀ ni ìkẹ́yìn àwọn náà jogún ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì irú àwọn ìkọsẹ̀ tí àwọn bàbá wọn ní àwọn náà nírú kọsẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé àwọn onímọ̀ àwọn máa ń sọ wọ́n ni bí ṣe yóò dùkárò àṣẹ yìí wọ́n ní nǹkan kan ní máa ń mú ní rántí nǹkan mi ní Yorùbá wọ́n ní ọ̀rọ̀ ló bá mu kó mo rò wá nígbà tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ fún bàbá tí ó má tọ́lọ́wọ́ bá fún fún rán òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ́mọ náà tí wọ́n ń takò tọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ rán wọn létí tàná pé kí ló fà tó jẹ́ pé tàná náà tún jọ tèmi ló jẹ́ pé àgbékalẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àgbékalẹ̀ tó jẹ́ pé wa man asdaqu minallahi qila àgbékalẹ̀ tí ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú àyà 63 tàbí bẹ̀rẹ̀ tẹ̀sílẹ̀ lọ́dún yìí ọlọ́ọ̀bá ni wa idh akhadna mithaqakum ọlọ́ọ̀bá yìí ní Bani Isra'il wa idh akhadna mithaqakum ẹ̀rántí nígbà tí àdá àdéhùn yìí tá a dá àdéhùn lọ́wọ́ yìí nígbà tí ẹ dé àdéhùn pẹ̀lú àwọn ọlọ́run wa rafa'na fawqakumu at-tur àwọn ọlọ́run ọba àwọn agbé òkè agbéwá sí orí yín àtòrò òkè tí ọlọ́run ọba subhanahu tó ti bá ànábì Mùsá sọ̀rọ̀ òkè tó ní àmì tó lápẹẹrẹ ọlọ́ba ni rántí nígbà tá a ní kókè yìí ó dìde òkè àtòrò ó dìde ọlọ́ba wọn. ọlọ́ba ni àwọn pé khudu ma atainakum bi quwwati gbogbo nǹkan tá a fún yín ń tá a fún yín ẹ dà á pẹ̀lú agbára yàní gbogbo aṣọ ọlọ́run ọba ẹ máa mú ọ̀fẹ́ báyìí wazkuru ma fihi gbogbo òfin ọlọ́run ọba ẹ máa rántí tó wà nú ẹ̀ la'allakum tattaqun kẹ́lẹ̀ bá pààyọ̀ ọlọ́run ọba olùwà ni summa tawallaytum min ba'di dhalik lẹ́yìn ilé ẹ̀wà kọ́yìn ẹ̀kọ́ tí ọ̀dán yìí. فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين títí باش a ṣe títí àjùlọ ọlọ́run àti kẹ́ rẹ̀ lórí yín ẹ̀ bá wà nínú ẹni òfò. àyà méjèèjì ọlọ́ba mi ń ṣàlàyé fún wa ibi àwọn ọba ní Israel nígbà tí wọ́n ya aláìgbọ́rọ̀ nígbà tí wọ́n ya aláyàkókò nàkí ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba dẹ́rù bà wọ́n kí ni ẹ̀rù tọ́lọ́wọ́n bá dábàá wọn ọlọ́ba ní kí òkè tó dìde òkè yẹn wá dìde ó wá wà lórí wọn gẹ́gẹ́ bí ọlọ́ba yẹn ṣàlàyé fún wa nínú Suratul A'raf ọlọ́ba ní wa idh nataqna al-jabala fawqahum ka'annahu dhillah wa dhannu annahu waqi'un bihim khudhu ma ataynakum biquwwa olúwa ní àwọn ọlọ́wọ́n nígbà tí adé òkè wọn lórí òkè tó wà láàyè rẹ̀ àwa ní kó dìde òkè yìí ó wá bọ́ sí orí wọn ó wà lókè wọn òkè yẹn wà látàrí wọn ká á nà òdòlà ó wá dàbí òjì tó bò wọn jẹ́ bó ti jẹ́ pé inú ilé bó ṣe máa ń ní rúùfù ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá fi òkè ó fi ṣe rúùfù wọn òkè tó dìde olùwàní wà zọ́nà anáwó àkíhùn bíhìn inú sọ́rọ́tù làárọ̀ fún yẹn àwọn jẹ́ ẹ̀rú ti bà wọ́n wọ́n rò pé òkè yẹn wọ́n rò pé yóò já àwọn lórí ọlọ́ọ̀bá ní àti ìníjẹ́ kó já lónìí kódù máa àtẹ̀yìnà fún bẹ̀kún wáṣí gbogbo òfin tá a fún yín ẹ dì í mú pẹ̀lú agbára ìtumọ̀ ẹni pé ẹ tẹ̀kẹ̀ pẹ̀lú sórí ọ̀fun ẹ̀ ẹ má fi ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ má fi ṣe àwẹ́wà má ọlọ́ba ni wà ìdá kọ́dùnà mi ìfà àkọ́kùn nígbà tí a wọ ọlọ́run ọba nígbà tí a gbà àdéhùn àwọn afọ́ wọn ni tí wọ́n pè ní àlùmíṣáàkù ó ní al'ahadu alwafi al'adu sẹ́kìl almuaka àdéhùn tó lágbára ló jẹ́bẹ̀ nítorí pé ìgbà tí wọn ò ṣe tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba fẹ́ fi títóbi rẹ̀ tó fẹ́ fi hàn wá ọlọ́ba ní kí òkè dìde òkè yìí wá sí wá sátàrí wọn olúwa ni wà dọ́nù annahu waqi'un bihim olúwa ni wọ́n rò pé yóò jálù àwọn ọlọ́ọ̀bá ni kò ní jálù yìí pẹ̀lú condition ọlọ́bọ̀ wá gba mìíṣáàkù lọ́wọ́ wọn wọ̀ ìdàkọ́gbìnà mìíṣáàkọ́kún nígbà tí a wá gba àdéhùn tó lágbára lọ́wọ́ yín wọ̀rọ̀ fáànà fọ̀kọ́kùn mọ̀ tóòrù òkè tóòrù ẹgbẹ́nu suratul A'raf láti sọ pé alukur'an yufassiru ba'duhu ba'da inú suratul A'raf ọlọ́bọ̀ yín ni wà ìdìnàtọ́kọ̀nà jabala fawqahum olúwa òkè

ẹbí àdéhùn pé kí làdéhùn yẹn kó ló máa àtẹ̀yìn náà fún mi kò wáṣí gbogbo tí àwọn ọlọ́run bá fún yín ẹbí mú tagbára tagbára ẹbí òfin ọlọ́run mú wazkuru ma fi gbogbo tó wà ń bẹ ẹ máa rántí ẹ máa mú lò la'allakum tattaqun kẹ́lẹ́ bá jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba abàní sọ̀rọ̀ yìí wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n ṣe àdéhùn nígbà tí wọ́n ṣe àdéhùn ọlọ́run bá ká ìyà yìí ó ká kúrò fún wọn nígbà tó di pé ìyà kúrò fún wọn olùwà ní súnmọ́ta wọ lẹ́yìn tó mi bá dìde àdìsá lẹ́yìn ìgbà náà ẹ tún padà kọ̀yìn sí tọ́lọ́run fàlàwùlà fadlullahi alaykum wa tí kì í bá ṣe àjùlọ ọlọ́run tí kì í bá ṣe kẹrẹ̀ lakuntum minal khasirin nínú ẹni òfò òun bá wà ó dùn wọ́n ti pé tipẹ́tipẹ́ ẹni àlámọ̀rí yìí ọba ti dàrú ṣùgbọ́n ọlọ́run ọba ó tún lọ yín lára láti ara àánú rẹ̀ àwọn afọ ní mímọ̀ nígbà tí wọ́n ṣàlàyé àwọn àyà méjèèjì yìí wọn ni àwọn Bani Israel nígbà tí ṣe àyàkókò nàkí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba olúwa ni wà tọ́nu anáwó akẹ́wọ̀n bẹ́ẹ̀ wọ́n rò pé yóò já lu àwọn wọ́n wá gba àdéhùn tọ́lọ́run ọba ṣe fún wọn kí làdéhùn náà àdéhùn ẹ máa ṣe tọ́lọ́run ẹrọ̀ fún tọ́lọ́run ẹ̀dúwọ́lẹ̀ ẹ̀dúrálẹ̀ fún tọ́lọ́run ọba subhanahu wa ta'ala àwọn afá sọ pé gbólóhùn fọ̀ọ̀kọ́kún òun náà ni fọ́ọ̀kọ́rù òsìkùn ní òkè orí yín òkè yẹn wá síbẹ̀ òní wà tóòrò níbi wàlìjábalù màrú oná ẹ̀ ní òkè tí gbogbo wa ti mà bọ́lọ́wọ́n ọba ti bá ànábì wa Mùsá tó ti bá a sọ̀rọ̀ òní rọ̀fáwù lọ́wọ́ ta'ala ala bani Isra'il lamma tahawanu fi ta'ati Allahi subhanahu wa ta'ala inzaro lahu ọlọ́ba ní kí òkè yẹn kó máa bọ̀ lórí àwọn bani Isra'il ó wá dó sí dèédé orí wọn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ọba tí wọ́n fi ń ṣàwẹ́ wa kó lè bá jẹ́ ìfìtì fún wa lọ́lọ́ba subhanahu wa ta'ala wa sọ fún wa nígbà yẹn pé ó yẹ dé àdéhùn khudu ma atainakum bi quwwatin yani ma atainakum min at-tawrah in táwọn ọlọ́ọ̀bá fún yín nínú at-tawrah min at ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ó yá ẹ̀dìímú ẹ̀dìímú sínsìn wa'malu bihi bi quwwa ẹ máa lójoojú ẹ ẹ máa ṣe ọ̀lẹ́ والمراد wọ́n ní nǹkan tí ọlọ́run bá gbà lérò pẹ̀lú kúwà ó ní alhazmu watanfid watasdik ọ̀yà ẹ máa ní àdéhùn ẹ máa nípinnu pé ẹ mú òfin ọlọ́run bá ṣe ẹ níyọ kankan lẹ̀ ń bẹ̀ ẹ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó túmọ̀ sí ni pé ajẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n mú ọ̀rọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọwọ́ yẹpẹrẹ wọn àṣírí ọ̀sẹ̀ wọ́n mú pẹ̀lú òròjú ọlọ́ba ní ẹmú nísìnyí pẹ̀lú agbára wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kúrò máa fi gbogbo tó wà ń bẹ̀ lófin ẹ máa rántí ẹ ayé òkúrò kólà máa fi hi wà á máa lò bí i láàrin ara yín ẹ máa ra yín létí ọ̀rọ̀ ọlọ́run ọba kẹsùn máa lò ó olúwa ní tẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ là á làkùn tẹ̀sàkó so ìdí tá a fi kẹ́ ṣe bẹ́ẹ̀ ní kẹ́kẹ́ lè páyọ̀ torí pé aláàmúhúnà lè tààlé ìdí tọ́lọ́run fi nìkan ṣe bẹ́ẹ̀ oníkan lè bà jẹni tí yóò payọ ọlọ́run ọba subhanahu wa ta'ala olúwa nígbà tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tán tààká òkè tààká lọ fún wọn tó mọ̀ tàwà lẹ́yìn tún olúwa lẹ́yìn ìgbà náà ẹ mọ̀ kọ̀yìn ayé àárọ̀ tún wọ àdìbàrò tún ẹ kọ̀yìn sí tọ́lọ́run ẹ já níbi tọ́lọ́run ọba subhanahu wa ta'ala min lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ó ti mú àdánwò lọ fún yín kí ni àdánwò tọ́lọ́run mú lọ fún wa ọ̀nà ni rọ́pọ̀lù jábàd òkè tí ò bá jálù wọn ọlọ́run ọba mú lọ fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sọ̀tọ̀ wàláwùlà fadlullahi wàláwùlà fadlullahi alaykum wa rahmatu tí kì í bá ṣe ti àjùlọ ọlọ́run àti kí ọlọ́run ọba lakuntum minal khasirin ẹ fi dunya wal akhirah ẹ bá sọ fún ayé àtàlùkìyàmà kí ni òfò ayé tí wọ́n ṣe òfò ayé tí wọ́n ṣe náà ni pé òkè ó jálù wọn tókè bá ti jálù wọn ẹ pé ọ̀run làlà bẹ́ẹ̀ ni àdé pé ọlọ́run ọba fàánú wọn ó tún fún wọn ní àǹfààní àsìkò díẹ̀ bóyá wọn ó tù ú bá bóyá wọn ó ronú pé wàá dà olúwa ní kí bá ṣe pé àwọn ọlọ́run ọba àjùlọ wa àánú wa lakuntum minal khasirin ẹ̀ bá ṣòfò dànù sáájú ni eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala ní kí anábì wa sallallahu alayhi wa sallam kó máa rán àwọn Bani Isra'il zamani rẹ̀ létí káwọn náà kàn má kọtọ lọ́wọ́n ọba gẹ́bí àwọn aṣáájú wọn gẹ́bí wọn ṣe kọ́ títí ọlọ́wọ́n ọba nínú àwọn ẹ̀kọ́ min hidayatil ayatayn nínú àwọn ẹ̀kọ́ sáàrí nínú àyà ẹ̀kọ́ yìí pọ̀ nínú àyà méjèèjì ẹ jẹ́ ká sọ díẹ̀ mbẹ́ àkọ́kọ́ mbẹ́ òní òtún wù bani Isra'il abani Isra'il bá ṣe jẹ́ olùtakùtọ̀ lọ́hùn ọlọ́kan líle haythu lam yu'minu illa hina rufi fawqahum at-tur ka'annahu dhulla wọn ò dátọ́ lọ́hùn àtìgbàtí ìyàtọ̀ dé ìyàtọ̀ lọ́hùn ọba fẹ́ fi jẹ wọn onáni pé ọlọ́hùn ọba ní kí òkè kó máa bọ̀ ní déédéé orí wọn وظنوا أنه واقع بهم ورقك يدلوا عوا فحينئذ آمن بينات ودقوا وهذا الإيمان في الحقيقة يشبه إيمان المقرأ تبعوا إيمان باي إيمان يتنسلاكم كيس إيمان أن يسيو في نفسه فيش طالون الذي قيل له إما أن تؤمن أو تقتل دي انتظروا إنه قد دولون دو أبيك أقوى àjẹ́ pé ìmánì yẹn ìmánu àlùmọ́kọ̀rọ̀ ẹni tó jẹ́ pé kò ní choice ni àjẹ́ pé túbá tí wọ́n ṣe níjọ́ náà kìí ṣe táwùbátà nàṣọ́ha kìí ṣe túbá òdodo kìí ṣe táwùbátà sọ̀díkọ̀ kìí ṣe túbá tó jẹ́ òdodo nítorí ìyà ni wọ́n fi ṣe nítorí ìyà ni wọ́n fi ṣe ló jẹ́ pé nínú mọ́jẹ̀mú túbá òun ni ó jẹ́ ànàṣọ́ha

kó máa bọ̀ lórí àwọn kan bí ìgbà tí èèyàn bá ṣe àti bàbà sórí ilé òkè tóòrò ó wá dìde ẹgbẹ́ tọ́mọdé bá débi ẹ̀rù ẹ̀rù bà ẹ̀rù bà wọn bá ní ìsọ̀rọ̀ yìí wọ́n juwọ́lẹ̀ fọ́tọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n ìjuwọ́lẹ̀ yẹn ìjuwọ́lẹ̀ tí ò dọ́kàn kí ìyá ayé kó má fi jẹ wọ́n ni kì ṣe nítorí ìyàtọ̀ Allahu subhanahu wa ta'ala ọba alágbára ni ló jẹ́ pé mùsùlùmí ó gbọ́dọ̀ máa kọminú ọlọ́run ọba ní gbogbo ìgbà sheikh abdulrazak albadir hafidhahullahu ta'ala wàrà wọn ní rìsálà kan rìsálà tún saghira wa hiya latifa wọ́n yọ nínú wọ́n yọ nínú abala kan nínú tírà ibn al-qayyim tí wọ́n pè ní ìdàtú sọ̀dìrì bọ́ insha Allah ta'ala tí n bá rántí lọ́la màá mú rìsálà yẹn lọ́wọ́ kákan ka díẹ̀ ń bẹ̀ ó lè ṣe àǹfààní fún wa. so wọ́n pè ní bawaisu al-khalas min adh-dhunub bawaisu al-khalas min adh-dhunub àwọn nǹkan tẹ́dà máa ń fi sọ́kàn àwọn nǹkan tẹ́dà gbọ́dọ̀ máa rò tí ó jẹ́ kí ó sáfẹ́fẹ́ wọ́n wá ka àwọn nǹkan mẹ́wàá tó yẹ pé tẹ́jọ́ ọlọ́run bá fi ń rò ó gbọ́dọ̀ máa jìnnà tẹ́tẹ́ ọ̀kan nínú rẹ̀ òun náà ni algọ́dọ̀ Rabbuna subhanahu wa ta'ala yaghdab ala man yasha ọlọ́ọ̀bá máa bínú fẹ́ tó bá wù tíyàn bá rántí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó máa ń bínú tó sì jẹ́ pé síbínú ọlọ́run ọba tó bá dé lágbára ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ba ni wallahu ashaddu ba'san wa ashaddu tankila ọlọ́run ọba ọba tó jẹ́ pé ìyà rẹ̀ lágbára ni bákan náà ọba tó jẹ́ pé ìmọ̀ ń fi ìyà ìmọ̀ ń fi àpá àpá mẹ́nìdàgbé a fi sára tó bá fẹ́ fi ìyà jẹ tankil tó jẹ́ pé gbogbo ẹni tó bá rí ìyàn mọ̀ pé ìyà jẹ yẹn tó fi méjì nìyà ìyá ń bẹ tí ó sàpamọ́ tó jẹ́ pé àwọn èèyàn onímọ̀ pé yà ń jẹ nìyẹn ọlọ́run àti ìyá gbangba àti ìyá kọ̀rọ̀ ọlọ́mọ tó kàn jẹ́ wọn bẹ̀. tẹ̀ǹkìlù ni pé gbogbo ẹni tó bá rí ìyẹn ó mọ̀ pé ìyá jẹ́ ìyẹn aburú ṣe yẹn olùwàní lọ́wọ́ aṣáájú bá àṣà ọlọ́run ọba lọ́ba tó lé níyà wà aṣáájú tẹ̀ǹkìlà ó ń fi pé tí yàn bá rántí pé Rabbuna subhanahu wa ta'ala yẹ́dọ̀ pé ọlọ́ọ̀bá máa ń bínú tó sùn èèyàn bá kún lọ́dọ̀ ọlọ́run ọba tó bá bínú sí èèyàn èèyàn kà dákọ̀ ni ló jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ dẹ́ṣẹ̀ tó bá ti rántí yẹn yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ yóò ní àánú ara rẹ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu afárò yìí wà lọ́dọ̀ alimami Bukhari ó ní pé innal mu'mina yara dhunubahu ka'annahu qa'idun tahta jabalin yakhafu an yaqa'a ó ní mùmí ni ó máa wo ẹ̀ṣẹ̀ yóò máa wo ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìgbà tó ń jókòó sábẹ́ àpáta tẹ́rù wa ń bá pé kí àpáta kó mọ̀ wó lu mọ́lẹ̀ ẹ dákun sí àwọn sí abẹ́ àpáta tápàtà bá wó ébò lè yóò sálọ tápàtà bá ṣìdí tẹ̀lé ìparun nìyẹn ọ̀run làálà onímọ̀mí ni ó mọ̀ wo ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ẹni tó jókòó sábẹ́ àpáta tẹ́rù máa bá pé kí àpáta kọ́mọ wò lò òun mẹ́lẹ̀ oníwà innal munafiqa oní mùnàfìkì ní tiẹ̀ àwìlká àfẹ̀rọ̀ àbíkè ìfèrí oní yàrá ọ̀dùnú ọ̀bà yóò máa dẹ́ṣẹ̀ yóò wá máa wo ẹ̀ṣẹ̀ rẹ̀ kàzùbá bí èsì tó jẹ́ pé wákọ̀ àlà àǹfì yìí èsì tó bà lè nímú fàkọ́ọ̀lá bí yẹ́dìhì àkàrà tó kàn fọ́ dáadáa tí wọ́n bá rántí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yẹ́bùdọ́ wàyẹ̀ ń tẹ́kì ọba tí máa fi àjẹyàn ní ẹ̀rọ ọlọ́ọ̀bá báyìí ẹ wo ipò tí àwọn bàní Ísírẹ́lì tí wọ́n wà níjọ́ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó fi àmì tó fi hàn wá tó gbogbo òfin ọlọ́run ọba tẹ́ pàtì ó yẹ ẹ máa mú lò nísìn bẹ́ẹ̀ bá ti mú lò ìyàlẹ́ ẹ̀jẹ̀ lóòótọ́ pé àtọ́wọ́bà ti sọ̀ọ́dí kọ́ táwọ́bà èyí tó jẹ́ sọ́ọ́dí kọ́ kó mọ̀ jẹ́ táwọ́bà tí wọ́n mú wọn tún láti wá ṣe anábì wa sallallahu alaihi wa sallam anábì ní Allah ta'ala yaqbalu tawbata al-abd ma lam yudarji anábì ní ọlọ́wọ́ bó dá tó bọ́ ọmọ nìyàn tí ò bá ti dé hálàtòlù gọ́rọ̀gọ́rọ̀ wọ́n ń pè ní gọ́rọ̀gọ́rọ̀ gọ́rọ̀gọ́rọ̀ ni pé tí ò bá ti jẹ́ pé ó ti ń wo kú lọ́kàn tí ò bá ti máa pọ̀ kàkà kú àwọn bá ní Israel ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá fún wa láǹfààní wọ́n ṣì í lò so ibi tá a ti lọ òní pé àyà yìí ń ṣàlàyé fún wa bayanu quwwatullahi ta'ala ọlọ́run ọba ọba alágbára òun ni bákan náà nínú ẹ̀kọ́ ìtafẹ́mú nínú àyà yìí o ní pé annal wajiba ala ali millati an yakhudhu kitabahum bi quwwati gbogbo tó bá ń tẹ̀lé ìlànà ọlọ́run ọba a máa ń tẹ̀lé ìlànà ọlọ́run pẹ̀lú seriousness anabi wa sallallahu alayhi wa sallam anabi ni tamassaku biha wa abbu anabi ni ẹsọ máa nínú àkídá yìí nínú jọsìn nínú wáyín ẹ má jáde kúrò nínú tálí kùránì sọ ẹ má jáde kúrò nínú tí súnà sọ ẹ ń tẹ́bọ̀ wà lórí mílà ìyẹn máa ń sórí pẹ̀lú ẹ̀ ní lọ́jọ́ pé nínú àdánwò tí a wà ń bẹ̀ láyé lẹ́nu òun náà ni fitnatu tasahul fitnatu atasahul fitina kakọwọ yẹpẹrẹ mú ẹ̀sìn ọlọ́run ọba yóò bá wọn máa ń sọ wọn ni èyí ò tó fò èyí ò tó fò fìlàmàlẹ́kì pẹ́ẹ́kì ẹlòmíì láti lè náfílà ibẹ̀ ni ó ti máa rà lẹ́jẹ̀ díẹ̀ díẹ̀ kò ní máa ṣe náfílà nígbà tó bá yá yóò padà dé tó máa kó ṣẹ̀ṣẹ̀ nígbà tó bá yá yóò dẹ̀ tó bídẹ̀ àwọn kéré lójú rẹ̀ ni ó fi jẹ́ pé àwọn afá máa ń ṣàlàyé wọ́n máa ń sọ wípé alhassanat tajuru alhassanat dáadáa ìmọ̀ ń fa dáadáa ni tíyàn bá rí dáadáa kan ṣe tó bá tẹ̀ ń pẹlẹ máa dáadáa ni ó tún máa kú bọ́lá wọn bá fi máa ṣe nu aljazawu ihsan illa ihsan alhasanatu akawat àwọn iṣẹ́ olóore ọmọ ìyá ni wọ́n sisters ni wọ́n wọ́n jọ máa ń fara wọn ni wàláyé ẹni tó bá fẹ́ tètè láwà kó rọ̀ lọ́rùn kó gbìyànjú kó máa ṣe náfìlà dáadáa lóru tó bá ti ń ṣe náfìlà dáadáa lóru tìláwà náà tún kún nítorí àwọn bá ti kún násílà ọ̀sán kún tí násílà ọ̀sán bá ti kún àwẹ̀ monday thursday ó ti kún táwẹ̀ monday thursday tó bá ti kún sọ́dá kọnú ó kún tí ẹ náà bá ti kún oríṣiríṣi dáadáa ní ó ti kún wọn ni wàkàzẹ́nìkà fẹ̀yì à bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ tí wọn bá ń dẹ́ṣẹ̀ kan tí ò bá jáwọ́ ń bẹ̀ èmi ò tún rọrùn fún náà ẹ̀rántí tàtà ń tú falamma tí wọ́n bá ti yẹ kúrò lójú ọ̀nà ọlọ́run ọba díẹ̀ tí ò bá ti parẹ́ ẹ̀ padà èso ó dátẹ̀lé tóṣù bá ti dátì ọwọ́ aláwo kọrí nìyí èso rọ àwọn ọ̀nà ẹ̀sẹ̀ yòókù náà yóò tún rọ ọ̀hún ẹni tó bá jẹ́ mùsùlùmí ó dọ̀dọ̀ dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀ríkà anábì wa sallallahu wa alihi wa sallam wọ́n ní anábì sọ fún àwọn sàábà pé abshiru alaskum tashaduna an ilaha illallah wa anni rasulullah anábì ní ẹ̀yẹn sàádé ẹkùn oríire ṣe bí mùsùlùmí mọ̀pọ̀ nìkan làájọ́sìn fún dá lánàbí ọlọ́run ọba àwọn ni òjíṣẹ́ ọlọ́run ọba anábì wa ní inna hadha al sábàbù anábì ní al yìí anábì ní al yìí ẹni okùnfà dáadáa fún yín ẹni ó okùnfà tarafu biyadillahi wa tarafu bi aydikum tarafu biyadillahi ànábì ní abala kan wà lọ́wọ́ Ọlọ́run wa tarafu bi aydikum abala kejì wà lọ́wọ́ yín bí máa mọ̀ pé Ọlọ́run bó máa fún yín ní ìtọ́sọ́nà títí ní kẹ́ máa tẹ̀lé ànábì ní falan tadillu walan tuhliku ma tamassaktum bihi abada ànábì ní ẹ̀ lè sọnù tẹ́ bá ti dìrọ̀ máa ẹ̀dìrọ̀mọ́ lórí ìgbésí ayé yín ẹ̀dìrọ̀mọ́ lórí ìsẹ̀mí yín pátá ẹ̀ ní ṣìnà gbogbo ẹni tó bá ti dìrọ̀mọ́ alukur'an kẹrin ọ̀nà kì í pé méjì lórí lọ́dọ̀ ọ̀run wọn ọ̀nà ẹ̀yọ kan tààrà iná ìnirú ẹni bẹ́ẹ̀ ni ó máa tọ̀ títí tí ó sọ̀ọ́ pàdé ìyọnu ọlọ́run ọba tó fi dánmọ̀ àlùjánná tó ibi tí mo ti lọ ni pé alwajib ala alil millati an ya'khudhu kitaba bi quwwah ẹni tó bá lójú ọ̀nà ìgbọ̀dọ̀ serious pẹ̀lú ẹ̀ ọlọ́ba ni yáa Yahya khudil kitaba bi quwwatin wa ataynahu al-hukma sabiyyan ọlọ́ba ni wọ́n Yahya khudil kitaba bi quwwa ọ̀rọ̀ ọlọ́run ọba dìí mú pẹ̀lú seriousness dìí mú pẹ̀lú gbogbo conviction àti seriousness ọ̀rọ̀ ọlọ́run ọba máa ń dìí pẹ̀lú seriousness irú ẹni bí ó já kú òun bẹ́ẹ̀ ẹni tí ò bá ti fẹ́ lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba yóò já kú ò láti bí irun wa ẹ̀jẹ̀ amójútó téèyàn ò bá ti mójútó run àdánwò mi ó padà wọlé fún èèyàn tádánwò mi bá ti wọlé èmi ò tún kú gbogbo àwọn nǹkan yìí ó so papọ̀ mọ́ra wọn ni alhassanat akhawat àwọn dáadáa wọn jọ ọmọ ń rìn bí ọmọ àyà ti máa ń rìn ni bí ọmọ àyà ti máa ń nífẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ni àníṣe olóore bẹ́ẹ̀ ló máa ń nífẹ̀ẹ́ ara wọn wàkàdá àlìkàtà yìí á ẹ̀jẹ̀ ká pẹ̀lú ẹ̀ abdullahi bin masoud radiyallahu anhu ó ní ó ní ẹ̀sìn wa èyí tó béèrè fún tàbá ń dáwẹ̀ ká dá pẹ̀lú seriousness gbogbo òfin ọlọ́run ọba ká mọ̀ fowó yẹpẹrẹ mú kankan bẹ́ẹ̀ àwọn tó jẹ́ hududullah àwọn tó jẹ́ àlọ́ ọlọ́run ọba ká mọ̀ mú pẹ̀lú tàṣáwò gbogbo tó bá ti sọ pé ọlọ́run ọba ní ká mọ̀ ṣe ẹ̀já jìnnà sí nítorí bá ní ká ṣe ẹ̀jẹ̀ ká ṣe anábì wa sallallahu alayhi wa sallam anábì ní idha amartukum bi amrin fa'tu minhu mastata'tum وإذا أنا نهيتكم عن شيء فاجتنبوه أنا بالنسبة ما تسمعين عن شيء الشيء شوف هتسيدي وفوني بدون كان تيم باسق وفوني أنا بالكاجنة يقول فإنما علك الذين من قبلكم ibi àwọn tí wọ́n ti lọ ṣáájú yín ní tó fa ìparun fún wọn kásọ̀rọ̀tù su'alihim ọ̀ kásọ̀rọ̀tù masailihim ó ní ọ̀pọ̀lọpọ̀ béèrè tí ò ní túmọ̀ tá máa ń béèrè bákan náà wà ikhtilafuhum ala anbiya'ihim àti ìyapa wọ́n máa ń yapa àwọn ànábì ọlọ́run ọba wọn so àwọn àyà méjèèjì ọlọ́run ọba subhanahu wa ta'ala fi ṣàlàyé fún wa pé àbáni Israel òun dá wọn wò nípa pé òun fi òkè tó òun fi ṣe àdánwò fún wa pé kí òkè yìí kó máa bọ̀ lórí wọn nígbà tó ṣe dórí wọn tó sì dìbò wọn ẹ̀rú bà wọn wọ́n tún bá lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ṣàdéhùn pa wọn ó ṣe dáadáa ṣùgbọ́n gbogbo àdéhùn wọn ni wọ́n padà yẹ ọlọ́ba ní àwọn náà padà ṣe àyàkókò nàìjí ẹ̀kọ́ wo ló wà ń bẹ fáwọn mùsùlùmí ẹ̀kọ́ tó wà ń bẹ ó pé àwa náà kámọ̀ yàgbà kámọ̀ yàpọ̀ ọlọ́run ọlọ́ba ní yáyọ alladhina amanu la takunu Allaha wa rasul wa takunu amanatikum ọlọ́ba ní ẹmọ ìyapa ẹmọ jàǹbá ọlọ́run ẹmọ jàǹbá látara àmọ́ àmọ́nà ọlọ́run àmọ́nà tànẹ́bì dìmánà òfin ọlọ́run ìtẹ̀lánẹ́bì olúwa ni ẹmọ́ jàǹbá àdéhùn tẹ́yìn náà sì nà sí ọlọ́run bá subhanahu wa ta'ala ilé padà lọ́ọ́ bá gbogbo tó bá jẹ́ àdéhùn gbogbo tó bá jẹ́ òfin ọlọ́run bá ẹ̀jẹ̀ ká bí ìrìnàjò ká máa mú lọ lọ́wọ́ jẹ́ pé wọn bá ní ìsọ̀rọ̀ yìí nígbà tí wọ́n takò òfin ọlọ́run bá tí wọ́n yapa àwọn ànẹ́bí ọlọ́run bá àwọn náà padà kan ìparun. gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ṣe ṣe àlàyé rẹ̀ fún wa nínú àwọn àyà sínú alukur'an ọ̀kan nínú ẹ̀ o ní àyà tó tẹ̀lé àyà méjèèjì náà nínú àyà méjèèjì yìí jazakumullahu khairan ọlọ́ọ̀bá ń sọ fún wa pé walaqad alimtum alladhina i'tadaw minkum fis-sbt ọlọ́ọ̀bá ní ní pàápàá ẹ̀yin náà ti mọ àwọn èèyàn kan láàrin yín táwọn náà jẹ́rù gan rí nípa ọjọ́ sátidé wọ́lọ́kọ̀dẹ̀ alẹ́mùsùmọ̀lẹ́bí ní àtàdà omi ti ń ti sáàpù olúwa ní ṣẹlẹ̀ yìí náà àwọn tọ́lọ̀ bá bá wí níbi òun náà ni àwọn Bani Israel lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fi di ọjọ́ àlùkìyàmù olúwa ní ọlọ́kọ̀dé alẹ́mùtù yóò bá níbọn mọ̀ bá bàtà yóò sàbá ọ̀bá olúwa ní ọlọ́kọ̀dé alẹ́mùtù olúwa ní ní pàápàá ẹ̀sìnmà alẹ́dínà àtàdà omi ń kùn tẹ̀sà àwọn tí wọ́n kọtọ ọlọ́run tán kọjá àlọ́ ọlọ́run nípa ọjọ́ sátidé láàrin fàkúlùmẹ́ẹ̀lá òun kóònù kírọ̀dàtàn káàfin yìí olúwa ni wọ́n sọ fún ọ pé kóònù ìrọ́dàtàn kọ́ọ̀sì nìyí ẹ máa di ọ̀bọ kẹ́ ẹ sì máa di ọ̀bọ lẹ́ni yẹpẹrẹ lẹ́ni ìdésìnà síkì ọlọ́run ọba ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nínú àyà yìí ó ń sọ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam pé kó máa rán àwọn bàní sọ ilé pípé ṣé bí àwọn kan ti wà nínú àwọn aṣáájú yìí sẹ́yìn náà jọ nípa wọn sẹ́yìn mọ̀ nípa wọn alladhina i'tadaw minkum fi sáà àwọn tí wọ́n kọjá àlà nípa ọjọ́ sátidé àwọn tí wọ́n yàpọ̀ òfin ọlọ́run ọba nípa ọjọ́ sátidé bàkúnà aláhùn kóònù kírọ̀dàtàn káàkiri olúwa ni àwa sọ fún wọn pé ẹ̀dì ọ̀bọ wọ́n sì kú ò léèyàn wọ́n jọ̀bọ̀ látara pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òbí nìkú wọn olúwa ní fàjàlnáhà nàkàlà fàjàlnáhà nàkàlà olúwa ní ìdọ̀bọ tí wọ́n dọ̀bọ ni ìyípadà tí wọ́n yípadà kó léèyàn dọ̀bọ ni olúwa ní ìṣẹ̀lẹ̀ yìí a nàkàlà a ìyá àdélébéèrè kí mo pé ìyá àdélébéèrè ìyá tó jẹ́ pé gbogbo ẹni tó bá rí ìwọ mọ̀ pé ìyà jẹ́ ẹ̀yẹ ìdúró pè ní àdélé béèrè ó ní pé ìyà tó jẹ́ pé téèyàn bá délé wọ́n ní kí ló ṣe yìí ìtura pè ní ìyà àdélé béèrè ṣègbè dání tó bá pé àrùn kìlè yẹn ni èèyàn méjì jọjà wọn á rún ìyà sí èèyàn lè délé tó yẹ pé èèyàn kàn máa jẹ̀rora ni wọn ò ní níbi tí yẹn ti má pa ṣùgbọ́n ẹni tó jáde láàárọ̀ tó dùn rẹ̀ fresh ìgbà tí ó wọlé padà apá ti wà lára rẹ̀ ojú ti wú ètè ti ètè ti ètè ti bó gbogbo ara kìkì ẹ̀jẹ̀ sẹ̀gun obìnrin pé kí ló ṣe nǹkan pé ní nàkàlù ni wallahu ashaddu ba'san wa ashaddu tankila olúwa ní òun burú ní ẹni tí máa ń fa burú kàn yàn tí yàn bá ti lẹ́tọ̀ọ́ fa burú wa ashaddu tankila òun sì le lẹ́yìn tí wọ́n ń sì yà tí gbogbo ayé fi máa mọ̀ pé yà jẹ́ èèyàn sí yàn lá olúwa ní fàjà àlùmẹ́hà nàkàlà èyí tó ṣe àwọn bàní Israel látara pé wọ́n di ọ̀bọ wọ́n kú òlé èèyàn wọ́n dọ̀bọ olúwa ní nàkàlà àṣẹ ìyá àgbélébé rẹ̀ tí ìyẹn bá ti jìnnà jù ẹ pè ní ìyá àríkọ́ná ìyá tí ní àríkọ́gbá pápẹ́lú ní ìfẹ̀fẹ́ nìkan bá nẹ nìkan náà fún náà tó bá dijọ́ mi sẹ́nu mi ò sàfẹ́lẹ̀ tẹ̀lé lọ́dọ̀ ẹni ẹ̀sìn ní sàfẹ́lẹ̀ tẹ̀lé wọ́n ní mo tẹ̀ ní rahmanulah ta'ala nínú àdúrà tó máa ń ṣe ó ní pé allahumma la taj'alni ibratan li ghayri ọlọ́mọ ṣe mí láríkọ́gbọ́n fáwọn ẹlòmíì o ọlọ́dàkùn mọ́ ṣe wá láríkọ́gbọ́n o ọlọ́run àríkọ́ṣe ni kó máa ṣe wá o ìyàtọ̀ ń bẹ láàrin àríkọ́ṣe àti àríkọ́dán àríkọ́ṣe dáadáa nù pé ṣe bí wọn náà bí lágbájá fi ń ṣe àríkọ́dán ni pé káàbùrú kan ti ṣe èèyàn tí ò wá pa mọ́mọ́ tó fa mọ́ pé ìwọ náà ta ní kó mọ́ rìnrìn fún rìn ebi lágbájá ló ti kó hiv gbogbo ìgbà ló fi rò ké gun níbi ìṣekúṣe kí ló bí yẹ ó dà àríkọ́dán irú ya bá ń tọ́lọ ń bá ti jẹ èèyàn inú wọ́n ń ní nàkáàlì ṣẹ́gbẹ́ àdínlébèrè náà ni gbogbo tó rí ìyàn ni ó sọ pé á ah, kí ló ṣe yín kí ló ṣe yín olúwa ní nàkáàlì a padà jẹ wọ́n a ṣe ní nàkáàlà a fi ní ìyà fún gbogbo ẹni tó jẹ́ tó sojú wọn àtàwọn tí ó tún máa wá lẹ́yìn lẹ́yìn wọ́n mọ ìdọ̀tẹ́ ní mọ̀tàkì kó sì máa jẹ́ wá olùfàyọ̀ ọlọ́run ọba ó tún máa fi pé yóò máa jẹ́ àdánwò àbádàntán fáwọn tọ́lọ́ ń fi yà jẹ yóò máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tọ́lọ́ ńlá ń bẹ̀ gbogbo ẹni tá a bá rí tó bá jẹ́ pé ó bá ti kó sínú àdánwò kan sí látara àyàpọ̀ ọlọ́run ọba yóò máa jẹ́ àdánwò fún òun yóò máa jẹ́ ìyá àdélébèrè tó wù yóò sì máa jẹ́ mọ ìdọ̀tàn yóò máa jẹ́ wáàzí olùpàyọ̀ ọlọ́ọ̀bá tábà wáyà méjèèjì ọlọ́ọ̀bá ń sọ fún wa yìí pé àwọn bàní ìsọ̀rọ̀ yìí láyé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam olùwani wà laqad alimtum àwọn afúnni onímọ̀ wọ́n ní pé láàmù tó wà ń bi laqad yẹn wọ́n máa ń pè ní aláàmù almu'dhina aláàmù almu'dhina àwọn láàmù almuwasiya lil qasam láàmù tó dé wípé oúnjẹ ká mà oúnjẹ kó yé wa wípé ìbúra ni ó wà nínú ọ̀rọ̀ àti àtúpalẹ̀ rẹ̀ ó ní pé wàlà kọ́dé àlímtún tẹ̀kídí rẹ̀ ni pé wàlọ́ọ̀hì anábìlì mo fi ọlọ́run bàbúra ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò pamọ́ sẹ́yìn náà ó túnmọ̀ sí pé bọ́lọ̀ ọba ṣe fi hàn mí yẹn bọ́lọ̀ ọba bó ṣe jẹ́ kí bọ́lọ̀ ọba ṣe fi mí ẹ̀yin náà mọ̀ pé bó ṣe rí nù wípé àwọn kan ti wà láàrin yín rí nínú àwọn ẹni ìṣáájú tó jẹ́ pé èyí òfin sàbtì kí ni wọ́n ṣe wọ́n kọjá àlà wọn nípa ọjọ́ nípa ọjọ́ sátidé ẹjọ́ bá lọ sínú suratul A'raf wọ́n kọjá àlà nípa ọjọ́ sátidé àyà one sixty three Olúwa subhanahu wa ta'ala sọ pé fàkúnnà aláhùn nígbà tí wọ́n kọjá ìyàrá wọn ah, ọlọ́ọ̀bá bá wọn wí ọlọ́ọ̀bá ti àpá sí wọn lára pé kúnnù kí ọ́dátàn kàásì ìn kúnnù kí ọ́dátàn kàásì ìn ẹdí ọ̀bọ kí ẹ máa di bẹ̀lìlín ẹni yẹpẹrẹ ẹni tí ò ní lásùn sí bákan náà mo bá adín an rahmatullah ẹni tí ó dìnà sáànú tí ó dìnà sí kí bá olúwa ní fàjà àlìnáà nìkáàlà in tó ṣẹlẹ̀ yìí aṣe ní nàkàálà aṣe ní àríkọdán lima bayna yadayha wa ma khalfaha fáwọn tó sojú wọn àtàwọn táwọn náà ó tún máa dọ́tàn tí wọ́n tún máa rí tó ṣẹlẹ̀ wa maw'izatan lil muttaqin yóò tún máa jẹ́ wáàfí fún gbogbo ẹni tó bá jẹ́ olùpayọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala inú suratul A'raf ẹ̀ka àyà one sixty three náà bóyá kí n bá ń kalẹ̀ ọkọ̀ kí n máa tù. wọ́n sọ̀rọ̀ ẹni sọ́ọ̀rọ̀ ẹni kẹ́rẹ́ ọlọ́bàá ni wà náà bí sọ fún wa wàhálùhùn bí wọ́n a ni lẹ́kọ̀ọ́yá ti lẹ́fẹ́ káàna tàbírọ̀ nípa ìlú kan abúlé kan tó jẹ́ pé ó wà ní ẹ̀bá odò abúlé kan tó súnmọ́dò náà nígbà tí wọ́n kọjá àlà nípa ọjọ́ sátidé kí wá ní àlà tí wọ́n kọjá. olúwa ní olúwa subhanahu wa ta'ala olúwa ní ọjọ́ sátidé òfin tó wọ́n bá fún ọ ni pé ẹ máa pa ẹja fún gbogbo ọjọ́ ṣùgbọ́n ní ọjọ́ sátidé ẹ gbọ́dọ̀ pẹja wọ́n wá ń pa ẹja fún gbogbo ọjọ́ ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bá fẹ́ wá fi mùsíbà kàn wá ó wá jẹ́ pé ọjọ́ sátidé yìí olúwa subhanahu wa ta'ala sọ pé ní ọjọ́ tó bá jẹ́ pé ó bá jẹ́ sátidé fún ọjọ́ rẹ̀ pẹ́já ẹjọ́ ìwà wa ṣọ̀rọ̀ ẹjọ́ bá léfòó àwọn ẹja ńláńlá wọ́n léfòó lójú omi wọ́n máa ṣeré lókè omi ṣùgbọ́n tó bá di ọjọ́ sátidé látàkì mùsíkà ẹja ò ní wà nìkan tí wọ́n bá ṣe wọ́n bá dá ọgbọ́n kí lọ́gbọ́n tí wọ́n dá ọgbọ́n tí wọ́n dá ni pé wọ́n ní ọ̀dà tó bá rí bá sátidé nìkan lọ́lọ́ ni a máa pẹ̀já ní tá a ṣe ni pé tó bá ti di ọjọ́ jimá a máa dẹ àwọn kalẹ̀ tá a bá ti dẹ àwọn kalẹ̀ dojẹjọ́ máa kó sínú ẹ̀ ní ọjọ́ sátidé tó bá ti kó sínú ẹ̀ lọ́jọ́ sátidé tán wọn ò ní lo dòńjọ́ sátidé nígbà tó bá di àárọ̀ sànńdé wọn kàn wá di ẹ̀dá ni ní tí wọ́n ṣe yẹn òní wọ́n ń pè ní ìfún ṣe yẹn wọ́n ń pè ní kíni alìhíìlà ọdún ẹ̀wẹ́ anábíwá sallallahu alaihi wa sallama kí lè anábí sọ fún wa nípa rẹ̀ anábíwá sallallahu alaihi wa sallama anábí sọ pé ẹ ṣe bí àwọn Yahudi fatastahillu maharimallahi bi adna al-hiyal bi adna al-hiyal nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ yóò wá gbáàlì mọ̀ kọ́rọ́ yìí láti sọ́dẹ̀ sọ̀rọ̀ odidi báàbù kan ni inú sọyẹ Bukhari báàbù alìhíyàn kìtàbù alìhíyàn ya kìtàbù kíyàn máa bẹ ọdún àlùmọ̀ pọ̀rọ̀ ìfọlọ́n ṣe mọ̀ pé ọlọ́ọ̀bá subhanahu wa ọlọ́ọ̀bá kan aláṣẹ ọjọ́ sátidé ẹ pa ẹja ọlọ́run wa bu sàdánwò nítorí pé ṣe mọ̀ pé ànábì sàlàyé fún wa ànábì nígbà tí nígbà tí ọlọ́run ọba nígbà tó dá àlìjẹ́nà ọlọ́ba ní kí Jibril lọ wò Jibril lọ wò Jibril orí gbogbo mèremère tó wà níbẹ̀ Jibril wà pé bí izzatika wa jalalika ó ní mo fi tóbi ọlọ́run ọba gbígbàndán àwọn ọlọ́run ti búra la yasma'u biha ahadun illa yadkhuluha aw illa dakhalaha kò sẹ́ni kẹ̀kẹ́ tí wọ́n ròyìn àlìjẹ́nà fún tí ò ní ṣiṣẹ́ kó wà àlìjẹ́nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tún wá ní kó lọ wò nígbàkejì nígbà tí ó sì lọ wò nígbàkejì ó tún wá dé ó ní bí izzatika wa jalalik akhsha alla yadkhuluha ahad ó ní mo fi ọlọ́wọ́ bá búra bóyá láàpẹ̀rẹ̀ tí ó wà àlùjánnà yìí ìgbà ń dáná tán bákan náà ọlọ́ni rẹ̀ jìbìrì lọ́wọ́ náà ìgbà tó wò ó orí bí iná bí apá kan rẹ̀ bó ṣe ń jẹ apá kan orí bí wàhálà ṣe pọ̀ tó lẹ̀ láì sí ìsìntafẹ́ wọ́n fẹ́ jù síbẹ̀ gẹ̀ wọ́n ní wọ́n lọ́wọ́ bá mú kí tóbi rẹ̀ búra bọ́yá láti rẹ̀ nìkan tí ó wọ̀ náà nígbà tó padà yá ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kó tún lọ wò nígbà tí ó wò ó ní bí ìzáàtì wa jalali ó ní mo fi ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tóbi rẹ̀ dídán rẹ̀ mo fi búra akhsha alla yanjuwa min ahad ẹ̀rù ń bà mí pé ẹni kẹta lè má gbogbo mọ́sùmọ́tọ̀ ó ti wà ń bẹ̀ ẹni tó bá fẹ́ wọ̀ ó òfin ọlọ́run ti fi òfin dè é ṣe léyìn má ó ti wà ń bẹ̀ ìgbà tí ó fi lọ wo ná gbogbo ń tọkàn ń fẹ́ ìlọsọmọ àpéjú ìlọlọ́wọ́ bá fún wọn pé nǹkan tó lọ́n bá fún wa ilẹ̀ ní máa ń lo ọlọ́ọ̀bá tó ṣe mùsíbà fún wa ọjọ́ tí ó bá yẹ kán pẹja olùwànilátà tí ń ṣe ìtànúhùn ẹja ò ní wá wọ́n kàn máa pẹja ní ẹja ẹ̀mí èjì ni wọ́n máa pa ìkọ̀ọ̀kan ìjẹ̀jì wọn lẹ́jà tí wọ́n máa rí pa wọ́n lè dapa náà o ṣùgbọ́n ní ọjọ́ tó bá jọjọ́ sátidé yẹn ẹjọ́ wà lẹ́kọ̀ọ́ ẹja ńlá ló máa ṣeré ní abadá bí ọ̀dán ọgbọ́n ní ọrùn pa gan ni wọ́n bá ń ta ìwọ̀ ọlẹ̀ onínẹ́ẹ̀sì ó ta oníwọ̀ ó jẹ wọ́n wá sí ilé mọ́júmọ́ sátidé wọ́n ti kílẹ̀ láàárọ̀ wọ́n ti kílẹ̀ ní sunday ah sorry ní friday gbogbo sátidé ìwọ máa jẹja ẹjọ́ máa kó sínú nẹ́ẹ̀kì tó bá di àárọ̀ sunday wọ́n bá wọ́n bá máa kó ẹja zọ́ọ̀nì lẹ́yìn tó ń rò pé àwọn smart àwọn dán èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala èyí tó ìtòrí ẹ̀ bínú sún wọn nìyẹn lọ́ba ní fakulna lahum kúnù kiradatan khasiin ẹ bá ń wọnú ìlú tọ́lọ́run bá ti dájọ́ fún wọn náà bẹ́ẹ̀ olúwa ni wàá ṣàlàyé wàá sọ fún wọn pé kúnù kiradatan khasiin. Thank you olúwa ní falamma akàwọ̀ amma nuhu an nígbà tí wọ́n wá kọjá àlà tán kọ tí ọ̀jọ́ yẹn sí tọ́nà ọba pọ̀ fún wa olúwa ní a sọ fún wa pé ẹ di ọ̀bọ wọ́n wá di ọ̀bọ olúwa ní ọ̀bọ tí wọ́n di ọ̀bọ yìí ẹ̀bí látara pé wọ́n dá ọdún ẹ̀wẹ́ tá à ń pè ní alhiyal tí fíngúlà rẹ̀ ó máa jẹ́ alhiyala ọdún ẹ̀wẹ́ ni tó kéèyàn dá ọdún ẹ̀wẹ́ fọ́lọ́run ọba láti ṣe kò tọ́ láti ṣe nǹkan ẹ̀ṣẹ̀ olúwa ní àwa sọ wọ́n di ọ̀bọ faja'alnaha nakala àfi ṣe ìyà àríkọ́gbọ́n fún wọn àbí ká pè ní ìyà kíni ìyà délébèrè tó bá wọn lima bayna yadayha fún gbogbo àwọn tí ó sojú wọn. وما خلفها khalfaha àtàwọn tí wọ́n tún wá lẹ́yìn wa wa maw'izatan lil muttaqin ó sì máa jẹ́ wà gbogbo àwọn olùfàyọ̀ ọlọ́run ọba lọ́jọ́ pé àdúrà táwọn máa bẹ ọlọ́run ni pé Allahumma la taj'alna ibratan li ghayrina ọlọ́mọ ṣe wá ní àríkọján ọ̀rọ̀ wa àríkọ́ṣe ní tó mọ̀tò wáṣe wọ́n ní wọ́n rí tèmi àti wá kọjọ́ ọ̀ pé àṣetèyàn bá ti ṣe báyìí àṣọlọ́wọ́n àtún máa báyàn lò tó gbé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá sì máa ń báyàn lò níjà ní bí ìjà tó jẹ́ pé kò síyà lọ́dọ̀ rẹ̀ nítorí wọn bá ń bá lò bẹ́ẹ̀ kó máa dúpẹ́ kó ṣe pẹ̀lẹ́ wàlẹ́ ọlọ́mọ bá yùn lò bí ìgbà tí èsì àjẹyìn ẹlòmíì láti ó wá pẹ̀lú rọ pẹ̀lú pẹ̀lú gbẹ̀fẹ́ ẹlòmíì sì náà gbàgbọ́n ti bí gbígbà tó jẹ́ pé kò sí ìkẹ́ lọ́dọ̀ ọlọ́run òun náà ti lọ bọ oríkẹ́ òun náà ti lọ bọ ní àánú èyí tó ń kálukú tọ́lọ́run bá fi bá wa lò ń bẹ́ẹ̀ ìdáṣẹ́ àlẹ́fà yẹn ní pàtàkì jùlọ ẹni tọ́lọ́run bá ń fi kẹ́ bá lò ìkẹ́ àlàáfíà ni ìkẹ́ owó ni ìkẹ́ onímọ̀ ni ìkẹ́ ẹwà káṣí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí èyí tó lọ́wọ́ bá máa ń fún yàn nínú ọ̀ràn àkẹ́ tí yàn bá ti ṣí lò tó lọ́wọ́ bá ti bínú èyí ó kábàámọ̀ kò ní bá wọn. arákùnrin kan wà mo ti gbèrò wọn ti arákùnrin yìí wọ́n jẹ́ pé wọ́n máa ń wá bí àánú ọmọ wa sọ́dọ̀ rẹ̀ bọ́lọ̀ bá ṣe fún láǹfààní mi kì í sọ pé ọjọ́ yẹn ó súnmọ́ra ọmọ gbìyànjú láti bẹ̀ fún ìjọ kan wọn á bẹ̀rẹ̀ lọ́mọ wa fún wọn wọn á pẹ̀yìndà wọn á pẹ̀yìndà dàbá pẹ̀yìndà padà wọn á ní pé wọn á padà wọn á fàdúà wọn fàdúà ó pọ̀ fún mi gan ìjọ náà lọ ẹni tí mo ń sọ yìí ẹni tó máa ń mutí tó máa ń mu tó máa ń tí èèyàn bá rí wọn ẹ fẹ́ ẹ̀yin wọlé ẹ̀ ẹni lọ fún òmìnú ṣùgá ọ̀ àbáyọ̀ wa padà wọ́n á sùn fún wọ́n ní ẹ̀bá ń bẹ̀ lọ́n pé kó dáadáa padà fún mi mo fẹ́ túbà mo ń kílódé kílẹ̀ ṣe wọ́n ní wà láìdí sí àwọn ní láàárín dé láìdí kò sí kẹsàn nínú olórí tí ń rìn ní seventies or eighties tí ò ní àwo tó fi kí àwọn. Pété lórin kan bá wà ní seventies, eighties, tí ló mọ bọ́jú owó àwọn ṣe pẹ́ tó tí ò náwó tó fi kí àwọn. Gbọ́n ṣe wá ń náwó yẹn nìyẹn. Tó fi wá dìde nineties wá wọlé. Nígbà tí nineties wọlé, owó bá kàn. Díẹ̀díẹ̀ láti inú mùsíbà kan dé mùsíbà kan, àárẹ̀ lágbo ara náà tún wá kù ẹ wá wo ìyà téèyàn fi ń jẹ láti 90s tí tẹ́ǹtì àwárí àfọmọta bá bí ní 1990 ẹ fi máa yé jì sẹ́ni tí mò ń sọ ìgbọ́n ilé nígbà yẹn ti ń náwó pélére èmi fẹ́ dápọ̀ àwọn yẹn èmi fẹ́ dápọ̀ àwọn tí wọn ò láfùsí ní ẹ̀sán ọlọ́run ọba nínú ẹ̀kọ́ yá yìí ni pé àwọn tá a bá rí sọ́n ń ṣèbàjẹ́ ayé máa dápọ̀ wọn torí pé ànágbà sallallahu alaihi wasallam nígbà tó sọ́kù fàmọ̀nkánà ìjọ́rọ́tù olùdóníyà yìí sí ibúwá àwọn ilẹ̀ mọ́ràtí yẹn kí wọ́n fa ìjọ́rọ́tù ilẹ̀ máa jára ilé anábìnrin tó bá fi ìjọ́ra tó bá kò níbi kan bọ́ síbi kan tẹ́bí tó ń lé káàkiri ọ̀nà nílé ayé àbúgbọ́n nìkan tó fẹ́ fẹ́ tó fi ń tọ́bù káàkiri yẹn nígbà fi kò níbi kan bọ́ síbò mí nìyẹn anábìnrin tó ń tọ́bù káàkiri yẹn náà ni ó máa jẹ́ tiẹ̀ anábì ò sọ pé obìnrin ti ń wá torí pé nǹkan yẹn wà rìdíkúlọ̀ lànàbì ò fẹ́ rìdíkúlọ̀ nínú ẹ̀kọ́ ní pé tí nǹkan bọ̀ àrètí kú lọ́sà yìí mẹ́ńṣàn ni ẹ̀ lọ jẹ́ pé nísìnyí kò dá káàkó àmọ́ dápọ̀ klọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ yáàyì ń kọ́ nísìnyí nínú àwọn àfà tá ń tá a ń dà láàpá wa tá a ní máa dápọ̀ klọ́ọ̀bù nínú wọn kí sípò àwọn náà ò dọ́ bó ti dé wọn lọ́gbà tó bó players ó mọ̀ bí encouragement wà ń bẹ̀ fáwọn èèyàn nígbà tí èèyàn fi ń rin ilẹ̀ fún wọn náà wípé àwọn gan wọn wípé ah ṣéèkì gan náà jọ ń pa ẹ̀ ṣẹ́jọ́ bá ti sọ bẹ́ẹ̀ yẹn ó ti àǹfààní pé kan ṣe ti dínkù níwọ̀n àbá wàá bẹ́ẹ̀ èyí tó fà á ti wọ́n ti lè dápa àwọn eléré yẹn ná sẹ́yìn náà bá wo àwọn eléré àwọn olórin tí wọ́n bá exist ní 90s ní seventies late seventies wọ eighties ẹ wò ìgbà tẹ́ni yẹn fi ń lo ọ̀la iye ìgbà tó fi wá jẹ ìyà ó ju ìgbà tó fi lọ́la lọ ìgbà kúńtà fi ní ìmọ̀tẹ̀ fara àhà gbogbo ẹ̀mí sọ pé ìgbà tí a relocate markaz kúrò ní kò náà ń bí lẹ́ni ọmọ location ni wọ́n ti bẹ̀rẹ̀ máa ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ò pé ó sobìnrin ni ẹwà lọ́lọ́run fún ọ ni àǹtí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàárí pọ̀ fàárí ti pọ̀ jù ẹ̀yin ò rẹ́ni tí ó léwà lánàá tẹ́wà rẹ̀ ti bàjẹ́ ẹ wo àwọn tí ń yẹn ẹ wo àtúbọ̀tán ẹ máa tí ma ń já sí. ẹlẹ́mọ̀ di tán ẹ̀ nílè síjú wò má ọlọ́run ọba bá ti ṣì í lò. èyí tó pé èèyàn ni pé kọ́lọ́ mọ́ fi bínú tó bá ti bínú wàhálà ti dé o àbẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́dàkùn ẹ̀rọ ẹlẹ́sẹ̀ gbogbo wa o ọlọ́dàkùn mọ́jà ṣe lóde ibi tó fi bínú sí wa o ló jẹ́ pé ogun rẹ̀ náà ni túbá o mẹ́yìn sí ni là ẹni tó lọ́n bá ti sọ́kùn fẹ́ yẹpẹrẹ fàmáàlà omi mọ́kìrì gbogbo tó bá ti dé yóò mọ yẹyẹ ni o ló o ṣé kò wá bóyá alàlámàtò alàlámàtò Muhammad Shakir wálìdù Sheikh Ahmad Shakir wọ́n sọ̀tàn kan wọ́n ní àfáà kan nílẹ̀ Misra inú àfáà tó jẹ́ pé kọ̀tíìbù mọ̀hù tó bá ń ṣe fúkúbà iná ọ̀yàn máa ń dùn ọ̀yàn máa fẹ́ dọ́rọ̀ ẹ̀ ẹni bá subhanahu wa sí ìfẹ́ rẹ̀ sọ́kàn ẹ má jà máa sọpọ́ lọ ń gbà fún yàn má nítorí pé pọ́pùlà tẹ́ńtì pọ́pùlà tọ́lọ́wọ̀n ọ̀gbà fóònù láà àìmọye tí ò pọ́pùlà ó sì pàtàkì lọ́dọ̀ ọlọ́run bàjẹ́ tó pọ́pùlà lọ. ṣùgbọ́n afáà yìí ọlọ́run bá sànú ẹ̀ àwọn yẹn máa fẹ́ gbọ́ ẹ̀ àwọn yóò ti dé sí kótóbà bíbá kí ni ìtọ́jú ṣe ẹnu ẹ̀ bá rí ń jọkàn nígbà tẹnu rẹ̀ rí ẹnu rẹ̀ rí lọ síbi tó fà náà ju ṣe yẹ̀yẹ́ níbi ọ̀rọ̀ asọ́dù kí ni nǹkan tó sọ ní tó sọ ni pé arákùnrin kan ó kẹ́kọ̀ọ́ jòyè ó wá jákọ́jú ó wá fẹ́ yin ìjọba tó sọ̀pọ̀tọ̀ ọkùnrin yẹn tó fi kẹ́kọ̀ọ́ jòyè phd ó wá yin ìjọba wọn ó yin olórí ìlú wọn ó yin president wọn ó wá sọ pé ja'ahu al-a'ma fama abasa wa ma wa bá wọ òkò ojú òkọ̀yìn sí òdínà rẹ̀ gbóná ìyẹn bó ṣe mú wáyìn ó ti tàbùkù anábìwá Muhammad sallallahu alaihi wa sallam kí ló máa bá fún wa nípa anábìwá nínú Al-Qur'an suratu Abasa ọlọ́ba ní Abasa wa tawalla an ja'ahu al-a'ma ọlọ́ba ti pe anábìwá lákèéjì nígbà tí Abdullahi ibn Ummi Maktum tó jẹ́ afọ́jú nígbà tó mú àfẹ́ńṣà anábìwá Muhammad adóbìnrin sọ púpọ̀ farabalẹ̀ kó ń forí àwọn èèyàn kan nínú àwọn èèyàn tánàbí ń rò pé wọ́n jẹ́ ní pàtàkì pé tí wọ́n bá jẹ Islam yóò mú àǹfààní wá fáwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀lẹ kìí ṣe fún ilé ayé ànábì kò dàbí àwọn afá àtẹ̀mí kò dàbí ọ̀pọ̀ afá àtẹ̀mí ó jẹ́ pé owó làwọn bá lọ tánàbí wa sallallahu alaihi wasallam ní pé táwọn ènìyàn bá jẹ Islam yóò mú rọrùn wọ́n á fáwọn tí wọ́n jọ́gọ̀rọ̀ mùsùlùmí ọlọ́ọ̀bá ó wá ń tún ànábì ṣe lórí ẹ̀ ọlọ́ọ̀bá ni ẹ̀ ń jẹ àwòlẹ̀ àmà àbàṣàwàtàwàlà ẹ̀ ń jẹ àwòlẹ̀ àmà ọlọ́ọ̀ ànábì ó kóró ojú torípa ń béèrè àtẹ́ńṣán rẹ̀ olúwa ni wọ́n máa yọ̀dọ̀ yìí kàlà aláhùn zẹ́kíà olúwa ni wọ́n bóyá ló ṣe tán àti ṣe ti wájú táwọn tí wọ́n ní láárí lọ ṣùgbọ́n lóun yẹn ọlọ́run fi kún ànábì Muhammad nígbà tó wá dáyẹ̀ yé ànábì ilẹ̀ indirectly lójó gbogbo tẹ́nu rẹ̀ bá ti lè yọ̀dù ó lè bára rẹ̀ máa dánwò nínú ìwáyà kan ànábì sallallahu alaihi wa sallam ànábì inna Allah ta'ala yóò jẹ́ dole albalig àbí aw kulla anábì ní ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tó bá jẹ́ balid balid ni pé gbogbo ẹni tó jẹ́ pé ìmọ̀ ń dẹnu mọ́rọ̀ ìmọ̀ ń dẹnu mọ́rọ̀ nígbà tí sẹ́ẹ̀kù wa nígbà tí sẹ́ẹ̀kù wa eh, sọ́ọ̀lì ibn abdulaziz ali sẹ́ẹ̀kù nígbà tó ń ṣàlàyé hadith yẹn nínú kitabul imam sẹ́ẹ̀kù islam muhammad bin abu ab wọ́n ṣàlàyé pé albalid òun náà ni gbogbo àwọn tó jẹ́ pé wọ́n bá ń sọ̀rọ̀ yóò mọ yóò mọ yà sígbà yà sáwo yà síwájú yà sẹ́yìn láti ṣàfihàn mímọ̀ tí ọ̀pọ̀ náà pé ìmọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn. tàbí ìgbẹ́ tó ní pé yàtàkẹ́lá hátà àfẹ̀lẹ̀kẹ́lẹ́ nílẹ̀ ààdì àwọn ọ̀rọ̀ tá kan ń sọ láàrin ara wa yóò tún wá máa tàkà láfa mẹ́kárì tó láàrin ọ̀rọ̀ nọ́málì yóò tún máa tẹ àyín yóò máa tẹ kọ́lkọ́là yóò máa tẹ bẹ̀ ní ti tàkà lò tó bá wá fẹ̀ ní ìkọ̀tàn tó bọ́ wá naturally kò sí nǹkan tó burú bí ilé gbọ́dọ̀ pé yóò sáfù ẹ́ ṣàfihàn pé òun pọ̀ òun mà òun kún anábìnrin ọlọ́ọ̀bù ní pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sheikh wa ibn rajab alhambali alimam wọn ni man faddala aliman ala alimin bi kathrati alkalam faqad faddala alkhalafa ala salaf wọn ni ẹni tó bá rò pé torí pé àáfàá kan ìmọ̀ ń yà síwájú yà sẹ́yìn ó lè sọ̀rọ̀ púpọ̀ gbogbo ìdàràsìkò nító ó lẹ́yìn tó bá rò pé bí èèyàn ṣe lè fi ọ̀rọ̀ lójú tó bẹ́ẹ̀ ni máa rẹ̀ ṣe tó oníṣẹ́ni ẹ̀ ń sọ ní wípé àwa tá a wá lẹ́yìn lóore jà wọn lọ ẹgbẹ́ mélòó lọ́rọ̀ àwọn sàábé nínú bẹ̀rẹ̀ náà ló sọ ní kàlámù sálà kọlí ọ̀rọ̀ àwọn sàábé ọ̀rọ̀ nẹ́bì níwọ̀n ni kẹfí olùbáràkà àlùbáríkà abẹ ló pọ̀ wà kàlámù alhálẹ́mù kẹfìr pẹ̀lú ìbáraka ọ̀rọ̀ àwa tá a kí ó ní sí iní máa ń pọ̀ àlùbáríkò wa máa níwà ìmí èsì èsì àlùbáríkà lóògbé tí wọ́n sọ̀yàn pé bóyá sì máa fọ́kẹ́ wọ́n ẹ̀jọ́ ìwà ó tọ́kù lóògbé pé wọ́n àfihàn sí the enjoyment nísìnyí nígbà tá a fà bá fẹ́ ṣe wá sì jẹ́ mẹ́ta nítorí ń bẹ kàlá ìkan bẹ kùlú ìbẹ̀ náà bẹ̀ mà nígbà tẹ̀ kàn dùn àwọn lára wọn. ibi seriousness náà ni kódù máa àtẹ̀yìn náà fún bí kò wà sí i. nǹkan ọkùnrin ẹ mú mu pẹ̀lú rí gbogbo àfáàtò náà máa ń dá wákàtí máa ń ṣe ẹ jèrè lọ́wọ́ ara yín ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ẹ ti máa ń bí wákà ẹ ti máa ń bí ká dùn wọn ní wáàsí òun ni pé afẹ́káwọn yẹn gbádùn ẹ̀ mo ní lọ́pọ̀lọpọ̀ ọ̀dà ẹ sì rí nínú tàṣọ́wò ẹ rí nínú òṣì ẹni tí ń ṣe bẹ́ẹ̀ gan ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bùkátà ká máa rọ́jà ara wa ká máa wúra wa ká máa yẹra wa wò ibi tí mo ti lọ ni pé àáfàá yìí ẹnu ẹ̀ dùn àbí bó ṣe wá tó náà ọlọ́run padà wá jábọ́ ó wá di ẹni tó jẹ́ pé wọ́n ní ẹnìkan fẹ́ wọ mọ́sálásí ń jọ kan ẹni wá bọ́ bàtà lẹ̀ àáfà wa kò àáfà òdìdí bímà àáfà òdìdí ìlú ẹni wa kò ẹni tó bọ́ bàtà lẹ̀ wa kò ní kó padà bí ìlú ló ń kó bàtà mi ọ̀ ó ní mo ní kí n bá yín kó pamọ́ sínú ọ̀rá yẹn ni sódà iye tẹ́ ẹ bá ní kẹ́ ẹ fún mi tẹ́ ẹ bá jáde ní mọ́sálásí so ìta lọ wà tó yóò ń kó bàtà àwọn èèyàn pàtàkì pamọ́ yóò máa bá wọn tọ́jú ẹ̀ yóò wá fún wọn yóò fi tún ṣe mo wà fún ní kọ́bọ̀ kan lẹ́yìn tí gbogbo ayé ń túbú wò báyìí nígbà tó kọjá ìyá rẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ lọ́dọ̀ ó sì ní àná lọ́dọ̀ ọlọ́ba kò sí kí ẹ̀rẹ́ ní kò fún bá wa lọ mọ́kì ẹ̀rẹ́ bá wa lọ oníkálukú wa jẹ́ ká sọ́ra wa o. ẹni tó kéwú nínú wa kó sọ́ra ìmáàmù kó sọ́ra kọ́kọ́ ìyàwó sọ́ra ẹ̀ ìyàwó sọ́ra ẹ̀ ọ̀gá iléeṣẹ́ kó sọ́ra ẹ̀ èèyàn máa wà lókè lánàá dẹni lẹ́lẹ̀ bàbá wa kan tí èèyàn bá ń ga lọ báyìí wọ́n ní gbogbo ṣẹ́rí pé wọ́n ní ṣẹ́rí ẹni tó jámọ níwọ̀nba tó bá fi jábọ́ wọ́n ní kò ní fọ́ púpọ̀ àwọn tí ó sòrí kó jábọ́ ò ní pọ̀ wọ́n jọ fihàn bá dókè lókè tán fihàn bá padà jábọ́ gbogbo ayé mímọ̀ fihàn jábọ́ ọlọ́run dákun má ṣe sọ bẹ́ẹ̀ bí sáà tó fi pé àǹbá ní ìsọ̀rọ̀ yìí ọlọ́run bá yẹ ẹ̀yẹ wọn tá a bá rántí ibi tá a ti ń bọ̀ ẹwà dúró nǹkan tó wọn nígbà tó wọ́n kìlọ̀ fún wọn tó wọ́n gbọ́ inú tí wọ́n ṣe ṣe wọ́n ní wọ́n pẹ̀já jọ sátidé wọ́n wá ń dá ọdún fún ọlọ́run kálukú wa náà jẹ́ àdìrà wa ọdún wo là ń dá fọlọ́ ọdún kí ẹ máa dọ́dún fọlọ́ yìí ni wọ́n pè ní alhíìlà alhíìlà ẹni tí bá ń dọ́dún fọlọ́ ẹni ìyá ni o ẹni tí bá ń dọ́gbọ́n fọ́lọ́ ẹni ilẹ̀ yẹn ni o kó lè yẹ wa ojú òun tí wọ́n ń pè ní ṣìlá létà lè pè ní ọdẹ ìwẹ́ kí ẹ̀ ṣe bí ẹni pé òun jọ́jú rẹ̀ lọ yorùbá pẹ̀lú ẹnìkan ẹnìkan ó ní wà láì mọ̀ sí ọlọ́run bá búra wọ́n nira mọ́sálásì ní òmu ní òjò wọ́n nira ní owó mọ́sálásì kò sì jẹ́ wọ́n nira ní tòótọ́ one hundred thousand lọ́jẹ́ mọ́lẹ̀ pẹ̀lú tó bá dé tó bá búra wàlọ́ tàlọ́ fún mẹ́bìlá wọ́n nira mọ́sálásí ìfìlọ́wọ́n tí wọ́n nira wúlò gbogbo wa ni ah, ẹni tó búra báyìí tó sunkún báyìí fẹ́lá nìyẹn ọdún yóò adékọ̀rọ̀ pé yóò dékọ̀rọ̀ yóò ní ah, ẹrù pẹ́ dán àwọn èèyàn abẹ́ wọn ọdún ẹ̀wẹ̀ nù abẹ́ tó sọ yí pé òun ò ní dáwọ̀ Ramadan àní kí ló dé ìgbà tí ò rẹ̀ ọ́ òní ìkẹ̀kẹ́ ṣe lọ́ba ti ọ̀kadà mọ́lẹ̀ lọ́ba lọ kiri má tó dé kiri bọ́yá sọ alámọ̀lá lọ́ba jàmọ̀lá àní kí ló dé subhanallah oúnjẹ lọ́sọ̀ Ramadan ni ọ̀nà àwọn kakura ṣáwọ̀ Ramadan alladhi unzila هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتقدروا الله على ولتكبروا الله على ما عداكم لعلكم تشكرون يقول من كان منكم مريضا ولا سفر متسفر كيلو داون ọdún ọjọ́ ẹ̀wẹ́ anábì wa sallallahu alayhi wa sallama anábì ni wọ́n ṣe bí àwọn ìyàwó jẹ́ fatatahillu maharim allahi bi adna alhin ìtọ́lọ́wọ́n ọba ṣe léèwọ̀ ẹ̀ wà á dọ́gbẹ́ ẹ̀wẹ́ ẹ̀ tó wá sọ́dẹ̀ kìtáàbù wa lórí alhin kí ni irú àwọn nǹkan tó jẹmọ́ ní àwùjọ wa irú àwọn nǹkan tó jẹmọ́ nígbà ní ìlú gbogbo àmọ̀ pé rìbá haram bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ rìbá haram gbogbo àmọ̀ alẹ́sìkàrálẹ̀ náà àwọn ọ̀nà wà gbà táwọn yẹmọ́ ń dà á sí ṣílà jẹ rìbá nínú ọ̀nà yẹn òun ni àlẹ́ ìrìnà tánàbìsọ̀ ẹgbẹ́ ọ̀nà bí sọ tẹ́ bá fi ń fi òwò ẹ̀yìnà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò dé ìyẹpẹrẹ yóò dẹ̀ sí i kí ni ìtumọ̀ òwò ẹ̀yìnà òwò kò sí ìkẹ̀kẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ ju ìfi ọgbẹ́ jẹ̀rìbá lọ lọ́nà ẹnikẹ́ni ìsìn ó fẹ́ ya ó fẹ́ da ìlé ó fẹ́ jẹ ìlé lórí owó ẹ̀ tó yẹ báwọn ó fẹ́ gba èlé lórí owó rẹ̀ bọ́ọ̀lù máa ti rí ẹ̀rọ owó kó fi ṣe business tí wọ́n á ní gba èlé lórí ẹ̀ kí láǹfààní ẹ a ní tó bá fẹ́ gba èlé lórí rẹ̀ tó bá ṣọ́ọ̀tì náà ẹjọ́ pé ṣọ́ọ̀tì ìtú Islam sọ nìyẹn bọ́ kò fẹ́ kò fẹ́ ṣọ́ọ̀tì rárá tó bá fẹ́ lu ọ̀nà iná ọ̀nà wo ni ó gbà lọ ọ̀nà tí ó gbà ni pé yóò wá nǹkan tó jẹ́ tiẹ̀ nǹkan tó jẹ́ tiẹ̀ yóò wá kàfẹ́ nìyẹn pé kíní yìí mo ta fún ọ kápẹ́jọ́ ní fóònù yìí mo ta fún ọ ní two hundred thousand kó o fún mi lówó ní déètì báyìí báyìí yóò wá ràn lọ́wọ́ rẹ̀ padà instantly ní one hundred and fifty thousand naira ṣẹ́gẹ́tì àlàyé fún ṣe torí pé ní ẹ fẹ́ jẹ rìbá nínú owó rẹ̀ hundred thousand náà ló fẹ́ yẹ nìyẹn ṣùgbọ́n mọ̀ tó tó bá pé one hundred thousand yìí wà á ti fún one hundred fifty thousand naira ìbá ni àwọn afá ṣàlàyé ẹ̀ ìyanu jáde business síra mi yìí mo tà fún ọ ní one hundred fifty thousand naira ó ní mo rà ẹni wọn á rà wọn ka agreement yẹn wọn á ní rà lọ́wọ́ rẹ one hundred thousand cash. ó wá fún hundred thousand tẹ̀gbé ó jọ bí i pé wọ́n sòwò bọ̀fìlà akíkọ̀ tí wọ́n sòwò àpèjúwe ṣe àlẹ́ṣẹ́ ìlànà ọgbẹ́ ẹ̀yẹ kàdà ọ̀dán bí ìgbà tí èèyàn fẹ́ mú ọlọ́run ọba tí èèyàn fẹ́ mú ọlọ́run ọba ní aláìmọ̀kan tó ànábi ní ẹ̀jìnà ẹ̀ má da ọgbẹ́ ẹ̀wẹ́ ọlọ́run àpèjúwe mi anábì sallallahu alaihi wasallam anábì ní la'ana Allahu al-muhallila wal-muhallala lahu nìkáwọ́ tahlil la'ana Allahu al-muhallila anábì ní ọlọ́wọ́ bá la'ana muhallila tani muhallila wal-muhallala lahu muhallila ẹ farabalẹ̀ kẹgbọ́ ọlọ́ba ni àtọ́lá kùmọ̀rọ̀ ẹ̀ẹ̀mejì péré ní kọ̀sílẹ̀ gbọ́dọ̀ wáyé láàrin ọkọ àti ìyàwó ma tó bá ti délé ẹ̀kẹta obìnrin yẹn kò lẹ́tọ̀ọ́ fọ́kọ rẹ̀ má hàtà tẹ́ǹkì àzọ́wọ́dẹ̀nà rẹ̀ tó fi lọ́kọ mi ọkọ mi tó lọ sí yẹn ìgbà tí yẹn náà bá tó tó kọ́ lẹ̀ wọ́n wá ń pè nìkáwò kan ní nìkáwò almuhallila walmuhallalala ẹni tí ń sọ nǹkan di ẹ̀tọ́ àtẹ̀ntàn sọ́dẹ̀tọ̀ fún lọ́nà wo obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ ò lè fẹ́ mọ́ nítorí pé tọ̀lá fún wọn ti pé mẹ́ta yóò wá lọ àríyìn ẹnìkan pé kẹ́ni yẹn fẹ́ obìnrin yẹn wọ́n fi nìkan àwọn fàkìdò kò wá ní kí n ṣe nǹkan kan tọkùnrin máa ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ẹ̀ tí ó fi sọ pé inú bí mi mọ kọ́lẹ̀ tó bá ti kọ́lẹ̀ padà sẹ́gbẹ́ yóò di pé ọkọ rẹ̀ yẹn ti lẹ́tọ̀ọ́ padà ajẹ́ pé àrèjì ni kìí ṣe pọ́kọ ti bí ní ìdí ẹ̀ ó kàn lọ bọ́kọ tàkọ́kọ́ dọ́gbọ́n kóbìnrin lè padà sọ́dọ̀ rẹ̀ ni àrẹ́bí nínú àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá láàánà wọn nítorí pé irú ọgbọ́n báwọn ó kó sábẹ́ ọdún ẹ̀rẹ́ ṣẹ́gẹ́ tì níwá ọdún ẹ̀rẹ́ ṣúra rẹ̀ ṣùgbọ́n tí wọ́n gbà lérò kí ni èyí tí wọ́n gbà lérò ní tàhlil pé ìtọ́lọ̀ ọba ṣe léèrè yẹn àwòsọdẹ̀tọ̀ tí wọ́n ń pè ní kí ni wọ́n ń pè ní àlùṣẹ́lá ọ̀nà rẹ̀ wá pọ̀ nínú rẹ̀ òun náà ni pé kéèyàn máa sáfá dé ní tó jẹ́ tọ̀ kó fi wá máa papẹ̀ tẹ́tì tí ò lẹ́tọ̀ọ́ pápẹ́ bí oníṣẹ́. àníkùwà sallallahu alaihi wasallam anábìnrin ìdá àkọ́tọ̀bà àṣọdókùnmọ̀ máa tẹ̀lé tẹ́nìkọ̀ọ̀kan yín tó bá fẹ́ fẹ́ obìnrin kan tó bá ti dòdòdó lọ́kàn rẹ̀ fàyín sàtọ́ àyàn dọ̀rọ̀ mi nìha ìlànà yẹbi òun ìlànà ìka ẹ̀yà pẹ̀lú ẹ̀fà tó bá láǹfààní láti wò ó anábìnrin kò wò kí ni mo fẹ́ márì mo fẹ́ márì láàrin ọjọ́ méjì ó ti wo obìnrin mẹ́wàá pẹ̀lú àníyàn mo fẹ́ márì náà mo fẹ́ márì náà tó irú ilé ìṣe ìlànà ọdún ẹ̀wẹ́ ẹ̀rí pé àwọn oní ọdún ẹ̀wẹ́ tọ́lọ́ ọba bínú sí abani Israel ọlọ́ba ní kóònù kírọ̀dàtà kọ́ọ̀sì ìlú ẹ máa di ọ̀bọ lẹ́ni tí ó jẹ́ ẹni yẹpẹrẹ ẹni gbẹ́jìnà sí ìṣọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀kọ́ tá a kọ̀ nínú àyà yìí kó tó di pé á dìde òní pé ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa bí àwọn Yahudi ayé anẹ́gbà sallallahu alaihi wasallam ọlọ́bá fi ọ̀rọ̀ yìí ó fi bá wọn wí ó fi ń tàbí fún wọn pé ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá fi yé kọ̀tọ̀ ọlọ́run àtúbọ̀tán yín náà ní dáa ju títí wọn bá bá ńlá yín lọ. gbogbo ẹni tó bá ti yé kọ̀tọ̀ ọlọ́run àtúbọ̀tán tiẹ̀ náà ní dáa ló ń gbé pé ìyàwó Aisha radiyallahu anha ṣe rántí nínú àdéhùn ìyàwó Aisha mo sábà máa ń kó hadith yẹn ó wà lọ́dọ̀ mọ́ Bukhari na majmu tabako dodo turuku tó gbà wá tabako dodo majmu riwaya yẹn wá wá àrí kàtúmọ̀ sọ yìí bẹ́ẹ̀ àwọn yahudi kan náwó sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn ni assalamu alaikum gbọ́dọ̀ yẹn kan so assalamu alaikum Wa ni assalamu alaikum wọn dà hàn rúpa nàbí ìyàwó ìṣàwá gbọ́ ìtumọ̀ sáàm ó sì ní alimọ́ọ̀tì nígbà tí wọ́n tí wọ́n ń wáyé sí fànàbí nígbà tí àwọn àìṣà wa gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ lákòókò lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ni wọ́n bí ìyàwó àìṣà rọ́bì ọmọ àná ọwọ́n wa alaikum assalam wa la'natullahi wa ghadabihi ikhwanu al-qiradata wal ni ẹ̀yin lẹ́ẹ̀ padà kú ẹ̀yin lẹ́ẹ̀ kú kí ní fàá tí ìyàwó àìsàn àti kì wọ́n délẹ̀ bẹ́ẹ̀ pé orí ibùtàn bàbá láyín náà máa ń ṣe pẹ̀lú àwọn ànábì ọlọ́ ọlọ́run fi gbé ní fún wa ilẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú ànábì wa Muhammad bó jẹ́ pé ànábì bá a wí ànábì ni máa lẹ́nu ya àìsà aláìsà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́dẹ́ mìíràn họ ànábì ni fàyín náà máa yustajabu lánàá sí ìhìn wala yustajabu láwùn fíìnà ebi gbà tí wọ́n sọ pé àsáàmù alẹ́ ebi mi náà tún sọ pé wà aléìkùn ìtumọ̀ ẹni pé tí ẹ bá fẹ́ fún mi kó jẹ́ ti yí èyí tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ìyàwó Àìṣà radiyallahu anha nǹkan ẹ ló tó fi bínú fún wọn tó fi ìwánu lè kírọ̀dà ẹ̀yin ọmọ ẹ̀yọ́ ọ̀bọ yìí ẹ̀yin brothers ọ̀bọ wọn yìí nítorí pé àwọn ẹni ìṣáájú wọn in tí wọ́n ṣe tọ́lọ̀ ọba sùpánù aláfíjẹ́ ní ṣe wọn ló jẹ́ pé àfẹ́rìzọ́n nínú ẹranko tá ìjẹlọ̀gọ́ wà gbogbo ẹranko tó lọ́n bá ti padà tó bá ti yí padà àyí máa jẹ wọn ló jẹ́ pé sáyẹ̀nsì tó bá ń sọ pé látara àmẹ́kí la fi wá sáyẹ̀nsì òfò ni sáyẹ̀nsì àdánù ni pé tó bí ọ̀bọ tó bí náà sí ọlọ́run bínú fún àbá ní ìsọ̀rọ̀ yìí lè ní yóò tún wá jẹ́ pé àwọn tọ́lọ́wọ́ bá sọ pé wàkọ̀dọ̀ lẹ́àkùn màlàkẹ́ sí ìrìn ọlọ́wọ́ bá ní aṣoyún lé ní pàtàkì àbá ní ìsọ̀rọ̀ ilẹ̀ ní pàtàkì ni wọ́n ìgbà tó wọ́n bínú fún wọn ló sọ wọ́n dọ̀bọ àwọn àpò òní mímọ̀ wọ́n ní ẹ̀rí ọjọ́ ẹ̀wẹ́ ni wọ́n dá ọlọ́wọ́ nínú ẹ̀kọ́ tàkọ́ nínú ìtàn yìí ni pé aljazau min jinsil amal ẹ̀san tó lọ bá máa ń ṣe fún òyìn ẹ̀san ọlọ́run dèédé irú ìran tí èèyàn ṣe ni dèédé irú ìran tí èèyàn bá ṣe lè yóò dà ẹ̀yàn fún máa sọ pé iṣẹ́ ẹ̀dá làdúrà ẹ̀dá iṣẹ́ ẹ̀dá làdúrà ẹ̀dá ẹ̀jẹ̀ àfọwọ́ká pé iṣẹ́ ẹ̀dá làtúbọ̀tán ẹ̀dá ọlọ́jà làtúbọ̀tán dáadáa kí ni mo fẹ́ lò ń bẹ̀ mo fẹ́ lò ń bẹ̀ òní pé ẹgbẹ́ àwọn dọ́dún ẹ̀wẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá náà wá san wọ́n lẹ́sàn dèédé irú ẹ̀ kí lẹ̀ fọ́n tó san fún wọn ọ̀bọ ó dọ̀ èèyàn lábala kan ó dẹranko ní abala kan bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀fọ́ lórí ìjọba wo àwọn scientists jọmọ pé trace àwọn trace tó jọ mọ́mọ nìyàn ó wà lára ọ̀bọ fẹ́ẹ̀ pọ̀ ju àwọn ẹranko mi lọ in tó fà ní pé ọlọ́pàá náà hàn ọ́dá ẹ̀mọ̀ òwe èèyàn ṣùgbọ́n ẹranko láṣẹ yìí so ìsìn ilé kèéṣe kan níbi délé kèéṣe kan ọwọ́lọ́wọ́ jákọ́bù àbí ọ̀nà fún sọ irú àwọn àtàn dọ̀tí báwọn àwọn ọmọ fún máa bá wọn sọ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala òun náà ti ẹ̀sán tó ṣe déédéé ẹ̀sán fún àmọ́ Ísírẹ́lì tí wọ́n rò fáwọn nǹkan ọlọ́run ọlọ́ba fi dèédé ẹ̀sán yẹn ó bá wọn lọ kí ni ẹ̀kọ́ tá a kọ́ mbẹ ẹ̀kọ́ tá a kọ́ mbẹ ni pé kálukú wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tó di pé bá a ṣe rí gangan ọlọ́run bó fi hàn àwọn èèyàn àbí kó tó di ẹjọ́ àlùkò láwọn. òbí jẹ́ pé nínú nǹkan tí ó máa ń jẹ́ ká túbọ̀ kí yìnyín ó má dà òun náà ẹni tí àwọn bàjẹ́ tí máa ń ṣe nípa ọ̀rọ̀ bí ká gbìyànjú bí ká fún àwọn ṣe àbẹ̀lẹ̀ ọ̀bà subhanahu wa ta'ala tí wọ́n fà ṣe àlékún ìmọ̀ àmọ̀lù fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ṣe àlékún payọ̀ ọlọ́run ọba kò ṣe fún wa ọlọ́run á ti mọ̀ fún sànà àtẹ̀kọ́ wa wọ́n أنت وليها ومولاها وصلى الله وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Gracias.